ìbíwùmí olórí kí ló sọ pé o fẹ́. ẹjọ́ ẹ̀gbọ́n mi ìbípẹ́jú òun ni mo mú wá ìbípẹ́jú ní kò sáyé ìbípẹ́jú ní kò sájẹ́ ìbípẹ́jú ní kò sẹ́yìn àgbààgbà tẹ́jókòó yìí mo fẹ́ kẹ́ fi ìbípẹ́jú làkàlàkà mo fẹ́ kẹ́ yí ìbípẹ́jú mọ̀ pé ayé pé méjì. faramọ́ àá wá gbé agbára tí ò mọ̀dí tí ò mọ bó ṣe jẹ́ àá gbé ko ìbí péjú a máa ṣì sọ àṣẹ tó bá ṣe ń sọ àṣẹ a máa dùn ún bẹ́ẹ̀ táṣẹ bá ti ń gùn ara ya wa sọ lẹ́nu wọ́n wá máa pè é ní àjẹ́.